rárá. abẹ́rẹ́ wọ́n sì lókù ní all state and tours limited ń bẹ ní nọ́mbà one hundred and thirty three adétọ́lá street abuja sùúrù lérè ẹ̀yin ará èkó àtàgbègbè ẹ̀ fàlàyé síwájú ẹ máa pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight zero six four seven one five four nine four. ẹ̀yin olùgbé ìpínlẹ̀ kwara ẹ máa pè dr abdulfatah sàwùyé sórí zero eight one zero three three five one five four nine all state travels and tours limited. àti òfin fẹ́rẹ̀ ilé iṣẹ́ akóni ìrìn títí ìkóni láyọ̀ kéèyàn kéèyàn.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 dá ọpẹ́ fún ọlọ́run ọba àtọ̀rọ̀ ìkẹ́ àti ibi ọlọ́run fún ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam gbogbo àwọn ará ilé ànábì àwọn sàhábà rẹ̀ gbẹni tí ó ń tẹ̀lé ìlànà ànábì sallallahu alayhi wa sallam tó fi di ọjọ́ gbẹ̀ǹde alkiyama abẹ́lọ́run kò fi ìkẹ́ tí a yìí kò fi kárí wọn gbọ́wọ́ tí a ń gbọ́ ètò àdínà yóò sọ̀rọ̀ òun náà ni ó tún bẹ̀rẹ̀ báyìí gbogbo aláké pẹ̀lú gbólóhùn asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. nam tí a bá rántí dáadáa a mọ̀ mọ̀ pé lẹ́yìn jùmọ̀ àti èmi jùmọ̀ ọjọ́ mẹ́jọ bíi nìlá lẹ́yìn rẹ̀ tábà ti wá fún tíjọ́ mẹ́ẹ̀ẹ́dógún inú Ramadan ni a wà tó túmọ̀ sí pé aláǹfààní jimá tèmi àti jimá ọjọ́ mẹ́jọ tó láti fi ṣàlàyé fúnra wa nípa ọ̀rọ̀ Ramadan tó àwọn kíká lo àsìkò yìí àti ọjọ́ mẹ́jọ yẹn láti fi sọ̀rọ̀ Ramadan gẹ́gẹ́ bí a ti ṣe mà wípé Ramadan. nǹkan tí ọlọ́wọ́ bá ṣe ní ọ̀ràn èèyàn nínú àwọn ìbádà ni gbogbo tó bá fẹ́ jẹ́ mùsùlùmí tí ó ti bàlágà dandan náà ni pé ó gbààwẹ̀ Ramadan torí pé ó wà nínú àwọn orígun ẹ̀sìn wa so orígun márùn náà ni Islam ní so ọ̀kan àwọn Ramadan kìí ṣe bóyá mi bá fẹ́ pé bóyá wù mí mo lè gbà á ọlọ́run bá sọ tó hàn pérégede nínú Al-Qur'an olùwàní a'udhu billahi minash shaitani rajim olùwàní ya ayyuhal ladhina amanu kutiba alaykumus siyam kama kutiba alal ladhina min qablikum la'allakum tattaqun olùwàní mo pè é nígbàgbọ́ òdodo kutiba alaykumus siyam mo ṣe àwẹ̀ ní ọ̀rọ̀ yẹn fún yín dandan oníkẹgbà Ramadan so kama kutiba ala alladhina min qablikum àwọn tó ṣáwájú yín náà ìní ọlọ́run mo ṣe àwẹ̀ náà lọ́rọ̀ yẹn fáwọn náà káwọn náà gbà á máa gbà wẹ̀ ọlọ́run á sọ ìdí tó ṣe ká gbà wẹ̀ pé la'allakum tattaqun kẹba lè jẹ́ pé kẹbẹ̀rù èmi ọlọ́run ọba nǹkan ńlá tó jẹ́ iṣẹ́ tí ọlọ́run ọba gbé kọ́ wa lọ́rùn so ọlọ́wọ́ ṣe ní ọ̀yẹ̀ kan oṣù kan péré nínú ọdún náà ni a fi gbà á so nǹkan tó ṣe pé ó mọ níwọ̀nba rẹ̀ wọ́n ah, ah. ní ẹ̀yẹ́ àmọ́ máa ẹ̀dùn dáàtì àwọn ọjọ́ tó ló ń kà ní kì í ṣe gbogbo ọjọ́ ayé ẹni tí ọjọ́ tó ló ń kà àwọn afáàní tó bá ní àsìkò tí ò pé forty days náà wọ́n pè ní ẹ̀yẹ́ àmọ́ máa so ọgbọ̀n ọjọ́ ni náà ni ọlọ́wọ́ bá ti ṣe ní ọ̀ràn èèyàn fún wa irú nǹkan ayé tó jẹ́ iṣẹ́ láńlá yìí ìtura jẹ́ àṣà àwọn aṣáájú wa nínú ẹ̀sìn òun ni pé wọ́n máa ń retí rẹ̀ ni wọ́n máa ń palẹ̀ mọ́ dè é àwọn tá a bá wo àwùjọ tiwa àwọn náà ń palẹ̀ mọ́ àmọ́ ìpalẹ̀mọ́ títí àwa gédégédé náà ló fi yàtọ̀ sí ìpalẹ̀mọ́ àwọn aṣáájú wa nínú ẹ̀sìn ẹ̀rí lára ìpalẹ̀mọ́ àwọn tí wọ́n ń ṣàwájú wa Mu'alla bin al-Fadli ó ní inú ọ̀rọ̀ rẹ̀ tó sọ ó ní àwọn sàhábà nàbì sallallahu alayhi wa sallam yad'una Allaha sanatan يعني يدعون الله ستة أشهر أن يبلغهم رمضان tí rọ̀mùdọ́n bá ti lọ tán tó bá ti ń ku oṣù mẹ́fà ni ó ti bẹ̀rẹ̀ sí ní máa bẹ ọlọ́run tí ọlọ́run ò ń ṣàjẹkẹ́ rọ̀mùdọ́n kó bá wọn láàyè. ثم لين في رمضان بطلطا يدعونه ستة أشهر أن يتقبلهم منه متما بيرون فوش مفا تلون أو رمضان تقبلوا لو مش تقبلوا واو تقولي تكيني وما أن لا لا لا tó ń bẹ níbi kọ́lọ́hún kò gba rọmọbọ́ọ̀n ní ọwọ́ wọn torí pé kí ni rọmọbọ́ọ̀n ọlọ́wọ́n bá fi ṣàánú àwọn àlèhùnmá nẹ́bí sallallahu alaihi wasallam látara pé àwọn tí wọ́n ṣàwájú tẹ́lẹ̀tẹ́lẹ̀ láwọn nẹ́bí ọlọ́run àwọn tó máa ń lo bíi one thousand years àwọn tó máa ń lo nine hundred five hundred four hundred three hundred ọjọ́ ayé ṣe ń lọ sí bí ṣe ń wálẹ̀ sí náà ni ìṣẹ̀mí gbogbo àwọn èèyàn ló ń wálẹ̀ sí ṣùgbọ́n tó wá di orí ànábì sallallahu alaihi wasallam ànábì jẹ́ kó yé pé ẹ̀mí àwọn èèyàn ní gùn mọ́ lásìkò yìí láti gbà tọ́lọ́ ti gbé ànábì dìde kódà ànábì ó sọ tó kílẹ̀ ni pé a'maru ummati bayna sittin wa sab'in ànábì ní ìṣẹ̀mí ayé àwọn tẹ́mọ̀ ní ẹ̀yìn mọ̀ gùn lẹ́mí o dé àárín sixty seventy iná ni àwọn generation yìí so àwọn kan tó wá lo four hundred àwọn kan lo five hundred so bó lè yẹn ti fẹ́ ṣe ìbádà tó lè tó ti àwọn yẹn so oore yẹn lọ́wọ́ wa fẹ́ ṣe fún anabi sallallahu alaihi wasallam ipe ìgbà tẹ́mi àwọn àlùmọ̀ rẹ̀ ògùn mọ́ but máa fún wọn láwọn nǹkan opportunity tó ṣe pé tán bá ti ń ṣe wọ́n lè fi rí pa bá àwọn tí wọ́n ṣiṣẹ́ dáadáa pẹ̀lú ẹ̀mí gógún ọjọ́ ayé wọn so lànàbí fi wá ní pé lára orí tí ń bẹ́nu Ramadan sallallahu alaihi wasallam òun ni pé nínú oṣù kan alẹ́ kan bẹ níbẹ̀ tó jẹ́ alẹ́ Laylatul Qadr ẹni tó bá ṣe kò ń gé ọjọ́ yẹn olúwa ní Laylatul Qadr khayrun min alfi shahr sí pé ó lóore tí èèyàn bá rí ìbádà ṣe ń bẹ̀ ó ṣe dédé bí ẹni kọ́lá even ó ju kéèyàn ó lò one thousand oṣù one thousand months kéèyàn ó lò ṣùgbọ́n táwọn èèyàn sí one thousand months ó jẹ́ nǹkan bíi eighty three years ó túmọ̀ sí pé tí èèyàn bá rí ìbádà ṣe nù Ramadan pàtàkì jùlọ ní òrùlé Lailatul Qadr tó lọ́mọ èèyàn ṣe kó ń bẹ̀rẹ̀ ní ládàá eighty three years ẹ̀wò kéèyàn wá rí ìkànṣe lọ́dún yìí kéèyàn orí mi ṣe lọ́dún mi kéèyàn orí mi ṣe lọ́dún mi ẹ̀wò eighty three years ládàá téèyàn nìyí so ọlọ́run fi rọ̀mọ̀gán ó fi ṣe àánú fún àlèhùnmá yìí ni òun ló fà náà ni àwọn tó ń jẹ́ àwọn sàhábà ló máa ń bẹ̀ lọ́run kọ́lọ́ mọ́ ṣàjúkú bá wọn láyé kọ́lọ́n jù káwọn rí gbà tó bá tó wá gbà tán ó tún mọ̀ bẹ̀ lọ́run kọ́lọ́n jẹ́ kí ó tún tẹ́wọ́ gbà fáwọn so wọ́n ti mọ pàtàkì rẹ̀ ṣùgbọ́n kan náà lára ìṣesí wọn Yahya bin Abi Kathir rahimahullah ó ní àní àwọn sàhábà táwọn bá ó ní wọ́n mọ̀ sọ pé allahumma sallimni ila ramadan kí ọlọ́run jí kí n lálàáfíà làmì jí n lálàáfíà wọnú ramadan kí n rí gbà bákan náà allahumma sallimli ramadan ọlọ́run jí kí ramadan kó wá rọ̀ fún mi láti rí rí gbà so mo ṣe máa ń sọ nìyẹn bákan wọ́n tó wá ní wa sallimni ila ramadan wa tusallimuhu minni mutaqabbalan bákan náà kò tún wá gba àwẹ̀ tí mo ń gbà yìí ní Ramadan yẹn kó tó wá gbà lọ́wọ́ mi so àdúrà yẹn tíyẹn bá ń ṣe kí Ọlọ́run jẹ́ kí Ramadan kó mọ̀ bá wa láyé o lọ́n kó jẹ́ kárí gbà nírọ̀rùn o ara ìpalẹ̀mọ́ fún Ramadan ni so tí èèyàn bá fẹ́ palẹ̀mọ́ fún Ramadan àwọn oríṣiríṣi nǹkan ní làwọn àfáàmọ́ ń ṣe lálàyé fún wa nítorí àwọn èèyàn bọ́ ṣe máa ń palẹ̀ mọ́ fọ́rọ̀ mọ́ bọ́n ẹ̀rí pẹ̀lú mi ní fún yóò fi máa lè ra oúnjẹ ra ẹ̀wà ra ìsì ah, ah, fún ẹ̀lú mi ọmọ tara ti áá ó kìíní kan tó ti wọ́n ó oh, ah, tí rọ̀mọdọ́nù ti ń bọ́ ẹ̀lú mi milk ní ti máa wá kalẹ̀ ẹ̀lú mi bọ́n níta oríṣiríṣi ní ti máa wá kalẹ̀ pé ìpalẹ̀mọ́ rọ̀mọdọ́nù lélẹ́yìí òun eléyìí kọ́ ni ìpalẹ̀mọ́ rọ̀mọdọ́nù lódodo torí pé kí ni òun jẹun o lè mu bọ́ǹbìtà tẹ́lẹ̀tẹ́lẹ̀ o lè mu mílìkì tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí o ṣe rọ̀mùbọ́n ní ọ̀rọ̀ ajé kí o di pé àsìkò mu mílìkì ló tó di pọ̀ ń gbà rẹ̀ lá ẹ̀rọ. so òun náà ni pé rọ̀mùbọ́n àlejò dọ́yìfùn ma'anawi àlejò tó ṣe pé yẹn ritual visitor ni àlejò ẹ̀mí ni kì í ṣe àlejò tí à ń fojú rí báyìí kì í ṣe físíkà físítọ̀ so àlejò tó ṣe pé èèyàn kan ẹ̀mí lèèyàn fi láti pàdé rẹ̀ so kí ló wá dé tó ṣe pé àwọn ìpalẹ̀mọ́ ìpalẹ̀mọ́ àfojúrí náà làwọn máa ń ṣe àìpalẹ̀mọ́ tá a lè fojúrí spiritual preparation ló yẹ ká ṣe so náà ló yẹ ká máa ṣe àwọn ìmúra ẹ̀sìn ìpalẹ̀mọ́kalẹ̀ ẹ̀sìn ìpalẹ̀mọ́kalẹ̀ ẹ̀mí òun náà ló yẹ kí mùsùlùmí kó ṣe fún Ramadan yìí tábà wọn sọ pé yẹn ìpalẹ̀mọ́kalẹ̀ ẹ̀mí ìpalẹ̀mọ́ tí a lè fojú rí òun náà ní ìpalẹ̀mọ́ tó ṣe pé yóò yọ ọ́ kò nínú ìbínú ọlọ́wọ̀n ọba tí wàá ti pèpè àrẹ kalẹ̀ tó di ẹni mímọ́ tó di tónítóní òun náà ni ara ọ̀nà tí èèmọ́ wá fi ń dẹni mímọ́ yẹn òun náà ni kí òun ní àníyẹ kí o ní àníyàn tó pure intention tó pure intention tó mọ́ àníyàn tó mọ́ kí ni tó máa àníyàn tó mọ́ o ní kí o máa fi inú ọkàn rẹ inú ẹ̀mí rẹ kó máa fi palẹ̀mọ́ kalẹ̀ di Ramadan di Ramadan yìí kó máa palẹ̀mọ́ kalẹ̀ nínú ẹ̀mí rẹ kébò ló ṣe palẹ̀mọ́ kalẹ̀ nínú ẹ̀mí rẹ òun náà ni kó máa wò pé àwẹ̀ Ramadan yìí bí nílá máa gba àwẹ̀ yìí pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ìgbà àwẹ̀ yìí insha allah ìgbà àwẹ̀ yìí sókè wa ti ní àwọn pílánì tó ga tó ga tí màá gbà àwẹ̀ yìí tí màá gbà pẹ̀lú àwọn ìgbàjà tó súnmọ́ gbogbo ẹ̀ ní mo fẹ́ ṣe qira'atul Qur'an ṣùgbọ́n ti ṣe mo fẹ́ fún àwọn èèyàn tó mi náà bú àwọn èèyàn lóǹkan ìfọwọ́rọ̀ sọ ìní mo fẹ́ ṣí àwọn ẹlẹ́nu àwọn aláwẹ̀ mo fẹ́ kí àwọn náà kan máa fi oúnjẹ mi àbí nǹkan mi kan máa fi ṣe nu tó torí gbogbo àwọn nǹkan wọ̀nyí ni ládá tó tóbi ládá tó tóbi lọ́wọ́ fún ẹwọ́ Qur'an kíkà sànẹ́bí sọ̀lọ́ ọ̀lẹ́ sọ́nà ojú kó yẹ wá pé ara orin tó ń bẹ fún Ramadan òun náà ni pé tí yẹn nínú Ramadan mọ̀dọ́àfà ládàá iye tí ò tiẹ̀ níye lọ́wọ́ bó ìlọ́pọ̀ ìlọ́pọ̀ ìlọ́pọ̀ lọ́wọ́ bó sọ fún yàn tó kí wàá pé inú Ramadan màá lọ kí Quran bóyá ọjọ́ márùn-ún màá lọ parí Quran àbí ọjọ́ mẹ́wàá màá lọ tó parí Quran tó kí o ti ní lẹ́yìn bẹ́ẹ̀ àbí òun kí n tó parí Ramadan màá parí Quran tó màá sá ka Quran dáadáa wọ́n wà Nabi sallallahu alaihi wasallam inú tó bá ka Quran tó bá ní alif lam mím alif lam mím ànábì ní harafi kọ̀ọ̀kan ládá mẹ́wàá ni ànábì wá ní alif òun ni harafi mẹ́wàá o lam òun ni harafi mẹ́wàá o mím òun ni harafi mẹ́wàá kì í ṣe alif lam mẹ́tẹ̀ẹ̀ta tí ń jẹ́ àyà kan harafi kọ̀ọ̀kan lòun sọ pé ọmọ fún ìyàwó mẹ́wàá mẹ́wàá wáwò tí wọ́n ka òdìdí péjì mẹ́ta àbí péjì méjì ní ọjọ́ kan àbíyàn ka òdìdí facebook àti juzo kan lọ́jọ́ kan kí owó rẹ̀ ládàtọ́lọ̀ ọgbọ́ fún yà tó kí o ti wá lẹ́ni rẹ̀ kó ti di sámi rẹ̀ pé máa ka Kùránì dáadáa lọ Ramadan yìí tó bá kan náà bá tún lọ fún náfìlà ìwà nẹ́bí sallallahu alaihi wasallam ó ní ẹni tó bá lọ sí náfìlà lóru ní Ramadan wa sallama ma'a al-imam ó wá sálámà pẹ̀lú imam àrẹ́bí ni kánà láwọ ẹ̀wò kí náà tó wá ní lẹ́nu pé gbogbo ládá yìí èmi ìlà nǹkan ọ̀la mìíràn àjọgbà ni ẹ̀wò kí wọ́n fìyàn lẹ́nu tó kàn fúnyàn ní bóyá lápèjúwe fúnyàn nílẹ̀ bídò kàfí fúnyàn ní ráì fi jẹ́ kòrìṣẹ́ nù ànábì sallallahu alaihi wasallam ni pé ìwọ gẹ́gẹ́ fúnra rẹ̀ wàá ní dèdè ládá tẹ́ni ìyẹn ò ní níbi àwẹ̀ rẹ̀ àwẹ̀ ládá tiẹ̀ ládá tí wọ́n gbà yẹn kò wá tó ní dìtì ẹ̀kú rárá kò dira wọn lọ́wọ́ àti ọmọ nǹkan kí o ti wá lẹ́ni tí gbogbo àwọn dáadáa yìí òun lè mìíràn fẹ́ ṣe ní ọdún yìí bí n bá ṣe lágbára mà so àníyàn nìyẹn kọ́kọ́ tó kalẹ̀ àníyàn nìyẹn tó kalẹ̀ so torí pé kí ni kí yẹn bá láníyàn ara tí ọ ìsìlámù dáa sí nìyẹn ọlọ́wọ́ bá dáa tó bá láníyàn anábì sallallahu alayhi wa sallam nù àdéhìsì abdullahi ibn abbas inna allaha kataba al-hasanati wa sayyi'at lọ́n ti kọ́ àwọn dáadáa kalẹ̀ pé dáadáa tẹ́ mọ̀ ṣe lélẹ́ yìí ó ti ṣàlàyé rẹ̀ kọsẹ̀ yìí àti pé aburú náà tó mọ̀ bá ìyá náà ó dé ṣàlàyé rẹ̀ pé dáadáa lélẹ́ yìí aburú lélẹ́ yìí ẹ má débẹ̀ o dáadáa ní kẹ́ ẹ má ṣe. anábì wọn ni faman hamma bi hasanatin ẹni tó bá lẹ́mìí tó láníyàn tí máa ṣe dáadáa kan falam ya'malha kúrò àti òbá padà wá rí ṣe má kataba Allahu lahu indahu hasanatan kamila ọlọ́run wọ́n tó wá ṣe púpá padà rí ṣe ọlọ́run lè ní ẹ̀kọ́ mẹ́wàá fún kúrò ní kẹ́kọ́ seven hundred fún látara pé ọlọ́run sáfẹ́ká máa ní àwọn ládàá ẹ̀sán ní ọ̀nà ìfà látọ̀dọ̀ ọlọ́run ọba irú àwọn àsìkò tí ìfàyẹ̀mọ̀ wá ń wá òun náà nínú ọ̀rọ̀ mọ́ bọ́ọ̀lù ara tí èèyàn fi ń palẹ̀ mọ́ kalẹ̀ fún ni pé láníyàn rè dàníyàn dáadáa pé láti sin báyìí kó ti mọ pèpè ẹ̀mí rẹ̀ ní pé á ní oṣù àṣẹ báyìí ní oṣù àṣẹ báyìí kí ló ti ní pípé ọmọ mi lẹ́yìn ni pé kí n fi lè kọ́ra nípa tó yí pé kí ni bá a ti ń sọ yìí sàǹpalẹ̀ mọ́ fọ́rọ̀ mọ́ bọ́ọ̀lù ó dájú sáká kó gbogbo akọ ni agbára náà gbogbo akọ kò torí àwọn tí ó padà sọ́dọ̀ ọlọ́run àwọn tí wọ́n ti kú wọn bẹ lásìkò yẹn kódà ẹlòmíì kejì kódà yóò kú ọwọ́ àárẹ̀ ni ọ wà tí ò ní lè gbà rẹ̀ àmọ́ tí ìyàwó ti láníyàn ẹ̀wò Islam tó ti palẹ̀ mọ́ àníyàn rẹ̀ kalẹ̀ bóyá ìyẹn ti wá kú ìyẹn ó sì bá láàdá pé gbogbo tó fẹ̀mí rẹ̀ rò ní dáadáa tó fẹ́ ṣe yẹn ìwọ́n dẹ̀ bá inú ẹ̀sìn kan láwọn ọmọ ìsàn mùsùlùmí ṣùgbọ́n wọn sì sàn ẹ̀ pé ah o ti gbèrò o ti pláàni fún àwọn kíní yìí kalẹ̀ wọn sì nìkan fún yàn so náà ni àwọn mùsùlùmí àfi ká ní àníyàn rèé láti gba Ramadan káti gbọ́n pílánì àwọn iṣẹ́ rere kalẹ̀ tó wọ oníṣẹ́ ẹbú tó kí wọ́n náà mọ̀ pé inú Ramadan lọ́mọ ń ṣe àwọn iṣẹ́ ẹbú yìí tó lè pàtì tó lè pàtì jáwó kò níbẹ̀ tó léyìí ni ìpalẹ̀mọ́ àkọ́kọ́ tó táfi mọ̀ pé á ìyẹn mọ̀ ń palẹ̀mọ́ ni Ànábì sallallahu alaihi wasallam ìpalẹ̀mọ́ tiẹ̀ àwọn ọ̀nà tí wọ́n fi ń palẹ̀mọ́ òun náà ni pé kí ọ̀nà tí rọmọwọ́n tí ó fi rọrùn láti gbà so náà ni àwọn náà ti gbọdọ̀ máa ṣe ànábì sallallahu alaihi wasallam nínú oṣù ṣàbán tàwa yìí ànábì ti máa ń gbáwẹ̀ àmì máa ń pọ̀ gan nínú oṣù ṣàbán yìí so rẹ̀ nìyẹn ó palẹ̀mọ́ kalẹ̀ nìyẹn lára ìpalẹ̀mọ́ gbogbo àwọn mùsùlùmí mùsùlùmí ìpalẹ̀mọ́ tí tí ò lé ká gbìyànjú ká já èṣù kù lára wa òun náà ní ìpalẹ̀mọ́ láti já òkò níbi ẹbọ níbi ìṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ìpalẹ̀mọ́ láńlá gẹ́gẹ́ jù nìyẹn o ẹbọ kékeré ni ẹbọ láńlá ni ẹbọ tó hàn ni ẹbọ tó pamọ́ ni kí n gbìyànjú láti jáwọ́ kó ń bẹ̀ yányán níbi pé kí ni ẹbọ yìí òun gangan ni àgbákò láńlá wọ́n máa ní àgbákò ńláńlá torí pé tí nǹkan ìbá tó ń bẹ tí ẹ̀ lè fi ròyìn aburú ẹ̀bọ ti sùn pẹ̀lú ọlọ́run ọba ti ròyìn pẹ̀lú àwọn ń sọ̀rọ̀ ní ilẹ̀ tiwa yìí ní àwùjọ wa ní àwùjọ ọlọ́rin àti agbègbè rẹ̀ ẹ̀rí gbogbo mi ni ẹ̀ ń ṣẹgbọ́ ẹ̀ ń gbé gún ẹ̀ ń lọ síbi ọ̀sà ẹ̀ ń lọ síbi ọ̀ṣun wá sí yẹn ọ̀lọ́ nílọrin kò lọ torí pé kò sí ti ń jẹ bẹ́ẹ̀ ń gbógun wọn bó sà wọn bò gún wọn bọ̀ tún wọn bọ̀ kò sí sàárè sàárè àwọn àfà òun àdánwò àdánwò ẹ̀bọ ìpè àwọn àfà bí ẹni pé ń pe ọlọ́run ọba tó dá yín ìtọrọ nǹkan lọ́dọ̀ àwọn àfà bí ẹni tí ń tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run ọba tó dá yín àdánwò tí wọ́n nufa àdánwò ará Ìlọrin nù o wá àsìlá ńlá wá sí ẹbọ ẹbọ tí ń bẹ lára rà lọ́rin nú o tí ó kí kó ń kálukú mọ́nà tó fi lọ lè jáwọ́ kú òun bẹ́ẹ̀ ó fi jáwọ́ kú òun bẹ́ẹ̀ so à ń so nǹkan mọ́lé à ń so nǹkan mọ́ à ń rìn nǹkan mọ́lẹ̀ gbogbo èmi ní ọṣẹ kínní kan gbogbo oríṣiríṣi àti táwọn Yorùbá náà ń ṣe lóríṣiríṣi wọn ṣe ìgbọ́nsẹ̀ fọ́ra pèpè ẹ̀mí rẹ kí mo tẹ̀ fẹ́ jáwọ́ kú òun yìí kìnnìkan ni ọmọ sọ̀ mi ni ṣé gbẹ́rẹ́ ni ọmọ sọ̀ mi ni sí nǹkan tí mo ṣe mọ́lé ní ọmọ sọ mi ni kí gbogbo ẹ̀mí rẹ̀ kú ń bẹ̀ la in ashrak la yahbatanna amali bí wa ní tó bá ṣẹ bọ tó ṣẹ bọ pẹ̀lú ọlọ́wọ́n bá la yahbatanna amali gbogbo iṣẹ́ rẹ̀ sì bàjẹ́ wala takunanna minal khasirin ó wà ní ẹni tí ó ṣe òfò kọlọ̀ kọ́mọ́jì ká ṣòfò mùsùlùmí tí ò bá fẹ́ ṣòfò kọ́lá bí yẹn gbáwẹ̀ tẹ́niyàn ò jáwó kò ní gbogbo nǹkan tí mò ń kà látẹ̀ka yìí ò ní ní ẹ̀sán kankan lọ́dọ̀ ọlọ́wọ́ ọba ò ní gbalada kankan lọ́dọ̀ ọlọ́wọ́ ọba so mùsùlùmí jìnnà sí ẹbọ yíṣu pẹ̀lú ọlọ́wọ́ ọba rẹ gbogbo tí wọn náà bá mọ̀ pé òun gbà á ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ẹ̀rí aya yìí nù sọ́dọ̀ tó Zumar aya sixty five ọlọ́run wọlé kọ́dé ó hiya ilayk mo ti sọ fún wa nàbì wa ila alladhina náà mo tún ìlàyìn aṣọ́rọ́k ìlàyà àṣìbàtọ́ na àmàlókù tó bẹ́ẹ̀ lè mú nǹkan mi papọ̀ mọ́ mi iṣẹ́ yẹn bàjẹ́ ni iṣẹ́ yẹn bàjẹ́ gbogbo wọ́n tó mi yàn wọ́n ha ṣá o wọ́n yóò ṣe kí máa rẹ̀ bè é anábì ò lè ṣẹbọ pẹ̀lú ọlọ́wọ́ àmọ́ ìkìlọ̀ ní fáwọn ayẹyẹ tá ń bọ̀ wá tá ń jẹ́ mùsùlùmí ká jáwọ́ nítorí pé kí ni nǹkan tó dùn jáwọ́ kó ń bẹ̀ yóò sì wá yí fáwọn èèyàn láti jáwọ́ kó ń bẹ̀ òun náà ni mùsùlùmí tó bá lóun palẹ̀mọ́ fún rọmọbọ́ọ̀lù ọlọ́lẹ̀ ń ra kábàbà ọlọ́lẹ̀ ń ra yagan ọlọ́lẹ̀ ń ra mílìkì ọlọ́ra bọ́ńpítà ọlọ́ra mílò ń tàn rẹ jẹ ni tó bá já ó kò ní gbogbo àwọn kẹta ń sọ yìí tó bá rí àwọn ìpalẹ̀mọ́ eléyìí tó bá lè ṣe. so mùsùlùmí gbọdọ̀ wó pé àní kébù lèmi ní ìṣe jẹ́ ẹni mímọ́ lọ́dọ̀ ọlọ́wọ́ ọba torí pé rọmọbọ́ọ̀lù nínú àwọn opportunity ńláńlá náà ni opportunity ńláńlá nínú rọmọbọ́ọ̀lù jẹ́ fẹ́ ka hadithi kan ọmọ sunan ibn majah so hadithi yẹn Talha bin Ubaydillah òun ló gba ọ̀rọ̀ yẹn wá ó ní àwọn ọkùnrin méjì kan so wọ́n wá bá nabi sallallahu alayhi wa sallam wakana islamuhuma jami'an àwọn méjì gba islam papọ̀ lọ́dọ̀ ànábì ni wakana ahaduhuma ashadda ijtihada min al-akhar wa ń gbìyànjú gan òun múra sí ẹ̀sìn gan ju ẹnìkejì rẹ̀ lọ fagaza al-mujtahid minhuma fastashhada yìí tó ń gbìyànjú tó ka ìsìn kúrò dáa yẹn ó wà lọ lè lọ sójú ogun pẹ̀lú anabi sallallahu alaihi wasallam ó bá kú sójú ogun kú shahid thumma makata al-akhar ba'dahu sanatan so ìkejì yẹn òun wá ń bẹ lọ́dún kan lẹ́yìn rẹ̀ òun sì wà láyé ní ọdún kan súnmọ́ tó wúfìyà òun náà wá kú lẹ́yìn tiẹ̀ òun kúkú ṣahid kọ́lá tọ́lẹ̀há tọ́lẹ̀há ni ó ní fara aitu fil manam olóhùn wá rí òun wá lálàá bayna ana inda babil janna ó ní òun wà ní ojú ọ̀nà aljanna yíde ana bihima ó ní mo wá rí àwọn méjèèjì fa kharaja kharijun min aljanna ẹnìkan wá jáde látọ̀nà aljanna fa adhina lilladhi tuwfiya al-akhar minhuma ó ní ìtò wá kú kẹ́yìn yẹn wọn ni kọ́ wọlé wọlé súnmọ́ kharaj fàádìnà lílẹ̀rí istashada ó sì wà ní kí ẹni tó ń kúkú shahid kó wọlé ó túmọ̀ sí pé ẹni tó ń kú kẹ́yìn yẹn tó ń kúkú shahid òun tètè wà aljanna ju ẹni tó kúkú shahid lọ níbo òun fi rí kíní yẹn báyìí òun bá padà lọ́ba nẹ́bí sọ̀rọ̀ sọ́la ńgbà tí òun jí òun kíní yẹn yà òun lé ó yà òun ṣe òun lé mà tí wà láwùlẹ̀ lẹ́yìn bàbá àlàgà yàrá wàhádà fún àdìsí àwọn sọ àdìsí yẹn fún pé n tí mo rí lójú oorun rẹ̀ ànábi wa ni min ayé dhalika ta'jabun ṣé n tẹ̀yìn kí n ṣe ń lè mọ̀gá níbi ọ̀rọ̀ yẹn wọn ni à ya Rasulullah wọn ni tí ń ṣàwọn lójú kókó tí ń ṣàwọn lè mọ̀ ni pé ṣé eré tala kọ̀ọ̀kan yẹn ashaddu rajulaini ijtihadan òun gbìyànjú mójútẹ́sìn gánjẹ́ ní kejì rẹ̀ lọ kódà ó tún kúkú ṣàhídì ní kú ogun ni àmọ́ wà lìjẹ́ náà ọwọ́ àlìjẹ́nà kẹ́yìn ẹni tó wọn fi bẹ́ẹ̀ múra sẹ́sìn lórí tí tó wọn ní gbìyànjú tó nǹkan lọ́wọ́ kọ́ wọ àlìjẹ́nà ìtumọ̀ rẹ̀ ni pé ọlọ́lá jùlọ nù fàkọ́lá rasulullah sallallahu alaihi wasallam anábì wa ni àá alaysa qad makasa hadha ba'dahu sanatan ó ṣe pé òun lọ ọdún kan lẹ́yìn ìgbà tẹ́ni àkọ́kọ́ yẹn ti kú tán kọ́ ló bá lára ni pé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ó lọ kan anábì wa ni wa adraka Ramadan ṣé bóyá Ramadan bá wọn láyé fasọ́ọ̀mà ó sì gbàwé Ramadan yẹn ó ní bẹ́ẹ̀ ni anábì mhm. ni àá ní tó ṣẹlẹ̀ náà nìyẹn tó tún fi ju ẹnìyẹn lọ nìyẹn sómi pé Ramadan Ramadan nǹkan ńláńlá ni tí mùsùlùmí ò gbọ́dọ̀ àsìkò yẹn nílòkulò mùsùlùmí gbọ́dọ̀ palẹ̀ mọ́ di ọjọ́ yẹn gbogbo táwọn ẹgbẹ́ ń palẹ̀ mọ́ yẹn òun kọlọ́kan òbí nílà bá di ní ọjọ́ mẹ́jọ a tún máa bá ọ̀rọ̀ nípa ìpalẹ̀mọ́ fọ́rọ̀ mọ́ bọ́ọ̀n náà láà bá lọ but káti ẹ̀ mọ bí n ta fẹ́ ṣe bó ṣe tó bí ọ̀rọ̀ mọ́ bọ́ọ̀n ta fẹ́ gbà bó ṣe tó ká palẹ̀mọ́ fún kì í ṣe ìpalẹ̀mọ́ tí wọ́n palẹ̀mọ́ yẹn ni àwọn ìpalẹ̀mọ́ al-ma'nawi isti'dad òun náà ní palẹ̀mọ́ tá a fi ka palẹ̀mọ́ abẹ́rẹ́ ọ̀la ẹ̀jẹ̀ jẹ́ kí wọ́n ṣàti gbà nínú ọ̀rọ̀ fún wa bí wọ́n síwájú kí n tó parí fún àwọn tabarí tó bá ní ìbéèrè tàbí méjì tó bá fẹ́ pè wọlé sókè wọ́n bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ zero two one zero eight five zero one three seven one zero two one zero eight five zero one three seven one okay ṣe àwọn tó wọlé. وعليكم السلام ورحمة الله وبركاته نعم طبعا نعم جزاكم الله خيرا ìtọ́ra ìtajà ẹ̀yọ́nú ẹ̀bọ náà ní gbogbo ẹ̀ dàkùn kí ọjà ó kó ń bẹ́ẹ̀ mọ́gbé wọnú rọmọdán báwọn torí pé kí ni yíwèé ṣe ìwòsàn ẹni tó bá wá ń fẹ́ kọ́ lọ́n kó mọ ṣọ́hun kó mọ wá àkàrà kó máa ṣe ànábì kọ́ wa ẹni bá fi kọ́ kí ó káwọn kọ́lọ́hùn kọ́ yọnu sí òun tàbí àyọnu ayé ni wà níbi ohun tí èèyàn ti lè rí yọnu ayé gan o ànábì ni rẹ́dọ̀ náà rọ́ọ̀yà tó náà tó kàdá tó dara káwọn lára náà máa sọ bẹ́ẹ̀ pé yọnu àwọn èèyàn ó lè rí láéláé fún gbogbo èèyàn ó yọnu sí ọ so ìtajà ni wọn bẹ̀rẹ̀ lọ́hùn kí ọlọ́hùn o díkẹ́ mi náà máa ta kì í ṣe pé ọṣẹ dúdú kìnnìkan lẹ́mọ̀ wọn sílẹ̀ mùsùlùmí ẹ̀dá kan má bẹ̀rẹ̀ débẹ̀ tó lọ́wọ́ kọ́nà ti ṣe rọ̀mọ́bọ́ọ̀lù kọ́nà kó ṣàlọ́ fún wa ní sọ́kùn lọ fẹ́ra. náà látọ̀lẹ́ tí ó ní bẹ̀rẹ̀ síwájú kí á tó lọ. zero eight one zero eight five zero one three seven one. fún àti àbá ní ìbéèrè fún àti àbá kí o lè wọlé fúra lè sí ẹ̀yìn ètò zero two one zero zero two one zero three three five one five four nine zero two one zero three three five one five four nine tó nọ́mbà tí mi nìyẹn tí a lè fi pè sí ẹ̀yìn ètò bídìnnìlà tí wàá tún di ní ọjọ́ mẹ́jọ tí wàá mọ̀ kọ́ńtínú lórí ìpalẹ̀mọ́ fún ọ̀rọ̀ mọ̀ bọ́ọ̀lù tó Abdulfatah sọ̀rọ̀ ní ẹni ń dágbére pé. السلام عليكم ورحمة الله وبركاته Ọjọ́ èèyàn tí ń bá lè ṣàkóso ìrìn àjò All Shape Travels and Tours Limited lọ hajj ọ̀hún umura. Wọ́n ò fi gba kan fèsì ẹ̀gàn kan wọ́n rí. Látàrí ìdòlódòdò ní ìgbésẹ̀ wọn. Gbogbo ẹ̀yin tẹ́ níbẹ̀ sí láti ṣe hajj tàbí umura ọdún twenty twenty six tí ń bọ̀. Ẹ kàn sí wọn lónìí. Wọ́n á rí fáwọn báyìí ṣètò visa pẹ̀lú síkẹ̀. Ilé ìgbẹ́ tó súnmọ́ Harrod. Oúnjẹ ilẹ̀ wa àti continental dishes lẹ́mọ̀jẹ̀gbádùn. Ọkọ̀ máa wà fún lílọ bíbọ̀ yín. Bẹ́ẹ̀ sì ni àwọn àgbọ̀ àtúmọ̀ tó gbáńgájíyá wà. Tí wọ́n á mọ̀ tó ẹ̀yin sọ́nà láti ṣiṣẹ́ ní ìbámu pẹ̀lú ìlànà tó yẹ. Tí wọ́n bá yẹ péréte ló wà nílẹ̀ èyí náà ẹ tara ṣàṣàkó tó tẹ́ ẹ lè bá wọn lọ sáyé ìdè.